Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم a kí ẹ̀yin ọmọ ìyá wa káàbọ̀ sí orí ètò wa tí a máa ń ṣe níjọ́ mẹ́jọ mẹ́jọ tá a mọ̀ sí Islam Focus ìyẹn ni pé a ti fi Islam hàn àwọn èèyàn a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́wọ́ ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́ ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere gẹ́gẹ́ bí ìṣe wa a jẹ́rìí pé kò sí ọba tó yẹ tó sì tọ́ ká máa sìn àfọlọ́wọ́ ọba kan ṣoṣo tó dá ayé àtọ̀run àti gbogbo tó wà nú ẹ̀ a tó jẹ́rìí pé òjíṣẹ́ kanyìn tí ọlọ́run rán sí àgbáyé òun náà ni òjíṣẹ́ ńlá anábìwá tí jẹ́ Muhammad ìkẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kó máa bá kó ṣe bẹ́ẹ̀ fún àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tó ń gba tọ́lọ́wọ́ bá lódodo àmín ilé ní àkọ́kọ́ ètò tí a ṣe látìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ a sì kí gbogbo wa pé a kú òǹgbẹ àkùṣẹ́ ọlọ́run nínú àánú rẹ̀ kó gba lẹ́sìn fún wa kó sì ṣe àmójúkú àwọn aláìfi wa fún wa kó wá fi istijaba ìyẹn ni pé gbígbàdúrà kó ṣe gbogbo wa lọ́sọ̀ọ́ àtàwọn tá à ń ṣe ètò ìyá tẹ̀yìntẹ̀ ń bọ̀ wá àmín. mo wà ní iléeṣẹ́ NTA ní alẹ́ yìí pẹ̀lú àlejò wa kan pàtàkì ẹni tó yẹ pé fún ìgbà àkọ́kọ́ ni tí wọ́n mọ̀ kópa nínú ètò yìí àwọn náà ni ajiawa Sa'adat Abdulrofeh Òwòǹwá mi tó ọ̀kan nínú àwọn olùkọ́ nínú àwọn ilé ẹ̀kọ́ wa ta ní nílùú Ìlọrin bí ajá asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. akínkábọ̀ sí orí ètò yìí a ti máa ń gbọ́ yín ní àwọn iléeṣẹ́ rédíò kọ̀ọ̀kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a kà á kún pé yàtọ̀ sí ń gbọ́ yín lórí rédíò tá a sì àní ká tó gbé yín wá sórí orí tẹlifíṣàn náà kẹ́ ẹ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn ìbéèrè tá a bá ti síwájú fún yín lórí ètò wa yìí arábìnrin tó ń gbawájú nínú ètò náà tán sì máa ń bá wa ṣètò àwọn náà ni Hajiya Khadija Alhidaya Abdulsalam àwárí pé ìlú Ìlọrin la wà bá àfáà ti wà nínú ọkùnrin bẹ́ẹ̀ ló wà nínú obìnrin bá àfáà ti wà nínú ọmọdé bẹ́ẹ̀ ló wà nínú àgbà a sì ń fi hàn lórí gbogbo àwọn ètò tá à ń ṣe ìyẹn náà ló tún jẹ́ ká ké sẹ́yìn náà ìgbà ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yàtọ̀ sí pé yóò fi ìlú yìí hàn gẹ́gẹ́ bí ìlú ẹ̀sìn àti ìlú ìmọ̀ yóò tún jẹ́ kí òbí kọ̀ọ̀kan rí i pé ó di túláàsì káwọn kọ́ ọmọ àwọn obìnrin lẹ́kọ̀ọ́ Islam kí wọ́n gbọ́ lárúbáwá kí sì tún ní ìmọ̀ islam tó dáa tán lè fi kọ́yàn kọ́nà kọ́ gbà lẹ́sìn fún wa akóńgbẹ ọlọ́run jẹ́ kẹ́mi ò sí ká nínú Ramadan tí a wà yìí a ti mọ̀ dídá fi ń gbàwẹ̀ a pé inú òpó ẹ̀sìn islam márùn-ún iná ló wà a sì mọ̀ yìí pé ìyẹn olè péré mùsùlùmí kọ́ máa tẹ̀lé òpó ẹ̀sìn islam márùn-ún yìí àmọ́ nínú àwẹ̀ gbogbo iṣẹ́ tó kù kí obìnrin ní gbogbo iṣẹ́ tó kù kí ẹ̀yin ìyá wa ní dàbí ẹni pé iṣẹ́ yẹn tó máa ń pọ̀ sí i nínú àwẹ̀ níwọ̀n bá ṣókí ẹ kàn sọ àwọn ibi tẹ́ fẹ́ káwọn obìnrin wa kí wọ́n mójútó lásìkò àwẹ̀ yìí kí ládàáwẹ̀ wọn kó lè bá kún. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد الذي جاء بالرمضان كالشمس في دعاء وجاء بالقرآن كالقمر إذا تلاها ومن عمل به معاش في النور النهار إذا جلاها ومن أعرض عن ما تخبط بظلمة الليل إذا غشاها وعلى آله وأصحابه وسلم مستشيريها في كل مكان السلام عليكم wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kí gbogbo wa pé a kò ń gbé àkúṣe ládá ẹ̀mí ò rẹ̀yìn oṣù gbogbo ọlá tí rọ̀mọ̀dánà yìí kó sínú òun náà ni ara yìí tá à ń ṣe yìí náà hmm. láti fi dá wa lẹ́kọ̀ọ́ ní yánádíwátà ilmi ya rọ̀mọ̀dán ìyá mọ́jìlá sàlùwàsù wọlé rishad ìyá mọ́lítàkọ́lá àlùwọ̀l jìrán ahadakallahu bil gufran amin. Eh, ìjókòó inú Ramadan ṣe wá sí gbogbo ọjọ́ làwọn máa ṣe wá sí àwọn ti Ramadan pọ̀ hmm. gbogbo ọjọ́ làwọn máa rí ìmọ̀ a máa rí bá a ṣe sí rédíò táwọn rí mọ̀ láwọn wo tẹlifíṣàn láwọn rí mọ̀ láwọn bọ́ ní gbangba ilé wa láwọn rí mọ̀ hmm. ọlọ́run dákun gbogbo ìtawà náà ṣe yìí mọ́sàbà ká sínú mẹ́tánà àṣánà tiwa fi àdúnyá ọ̀la àkàrà mo kí ẹ̀yin bàbá wa ọlọ́run kó bá ṣàlékún dáadáa fún yín wọ́n ṣe ramadana yìí lágbàmú fún wa àti gbogbo iléeṣẹ́ wa yìí lápapọ̀ ọ̀làláìlà ìlọ́lá ọ̀là muhammadu rasulullah. Ah, àwa obìnrin lóòótọ́ iṣẹ́ pọ̀ fún wa nínú ramadan hmm. wàhálà okun wàhálà tá à ń ṣe nínú ramadan hmm. gbogbo ayé bá ń gbà kódà káwé mọ́ gbò wá hmm. àwa ládàá náà sí ni àwa ládàá sáré kódà bọ́kọ bá ní iyán lòun fẹ́ jẹ túláàsì àgbọ́dọ̀ ṣe ni gbogbo eléyìí tá à ń ṣe yìí nínú àwọn náfìlà ni àkàkùn tóbìnrin tó bá ládàá bonus tó bá dúró dáadáa fọ́pọ̀ àmọ́ èyí tó jẹ́ pàtàkì òun àgbọ́dọ̀ fílẹ̀ òun náà ni ti ọ̀ranyàn tọlọ́run ọba torí ọlọ́run sọ fún wa nínú alukur'ani pé wa an tasumu khairul lakum kẹ́ ẹ gbàwé gangan òun ni dìmídìmí ti fi ń lóore fún yín so ọlọ́run ògùn yàn ní àwẹ̀ kó ṣe òkú mọ́ yá nígbà tí mò ń ṣe igbá lọ́wọ́ nígbà tí mò ń ṣe wàhálà òun ni ò jẹ́ kí n lè gbàwẹ̀ èyí wò sí nínú evidence ọlọ́run torí rẹ̀ ní ká jáwẹ̀ tí o bá ti sí márọ̀dù kan tó jẹ́ shedid tí o sáàárẹ̀ kankan ló tó wà lára obìnrin. Mm ọlọ́run òkun wa ní àwẹ̀ ìrun hmm. kíkí ká kírun lásìkò rẹ̀ hmm. ọlọ́run òkun wa nírun gbogbo tọ́lọ̀ ní ká ṣe ó ṣe pàtàkì lórí obìnrin náà kó ṣe hmm. èyí tó wá ṣe pàtàkì jù òun ni pé tí ọlọ́run ò fi ní da gbogbo ìbádà rẹ̀ nù òun náà ni pé àtọ́ atú fẹ̀gẹ́ ìmọ̀ àṣeyọ̀tọ̀lá ká tẹ̀ lásọ̀ ọkọ wa. Mm torí bá a ṣe sọ pé ramadana yìí ó ṣe gbogbo wa rọ̀ ó ṣe ọkùnrin rọ̀ pé kó máa fowó oúnjẹ kalẹ̀ ńlé ó ṣe ọkùnrin rọ̀ pé kó máa wọlé lásìkò ó ṣe obìnrin rọ̀ yìí pé kó dáná kó wọlé dáná kó dàpọ̀ gbogbo orú òde tó bá wù kó ní kò tiẹ̀ fi bẹ́ẹ̀ sóde lọ títí ní ramadana obìnrin ń jòkó lé àmọ́ èyí tó ṣe pàtàkì jù ni pé tẹ̀lé ọkọ rẹ̀ òun ni ó tún jẹ́ kí àwẹ̀rẹ̀ lè jẹ́ ìtẹ́wọ́gbà anábìwọ̀n sallallahu alayhi wa sallam. ó ní tó bá ṣe pé wọ́n pa mí láṣẹ ipe kẹ́nìkan wọn forí balẹ̀ fẹ́nìkan ni làmọ́tò lè mara àtàn tẹ́sítúdà lèza ọjà ìbá máa pa àwọn obìnrin láṣẹ pé ojoojúmọ́ ní kẹ́ ẹ máa forí balẹ̀ fọkọ yìí. so ìtẹ̀lé tàṣẹ ọkọ ní tí ó tún mú wa ní dáràjà ni hmm. torí gbogbo ìbádà tá à ṣe yìí àwọn ọkọ wa lọ́lọ́run òbí àwọn ọkọ gbọ́dọ̀ ní àmójútó ìwọ náà sì gbọdọ̀ submit ara rẹ fọlọ́wọ́n ọba hmm. àwọn ọmọ náà wọ́n tún wá wo ara rẹ wọ́n fi mọ̀ kọ́ sí dáadáa hmm. so ìṣe ìbádà hmm. òun náà ní kókó kó o tún wá tẹ̀ láti ọkọ rẹ ara tí ọlọ́run bá fẹ́ lára obìnrin nìyẹn kó o jẹ́ kí ìwà rẹ tó wù kó mọ̀ gàjù tọkọ rẹ lọ kọ́dà bó wá ṣe pé ìwọ náà ń fowó kún owó ọbẹ̀ ìyẹn ò ní kó gbẹ́rù gbẹ́rín sí ọkọ rẹ kí ramadan rẹ kó lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ẹ ṣe púpọ̀ ìyá wa ẹ̀yin olùtẹ́tísí wa tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá ìbéèrè àkọ́kọ́ tí a nà sí ìyá wa tí wọ́n bá wa lálejò lálẹ́ lórí ètò wa òun ni pé àwọn iṣẹ́ wo ló tiẹ̀ ṣe pàtàkì fóbìnrin nínú ààwẹ̀ àti mọ̀ pé iṣẹ́ wà tí kálukú ń ṣe tá a fi ń múlé dúró iṣẹ́ wà tí kálukú ń ṣe tá a fi ń gbẹ̀mí ró àmọ́ níbi tọ́lọ́run tí à ń ṣe àwọn iṣẹ́ wo ló wà láti àárọ̀ ti kà á fún wa yìí pé iṣẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni pé lẹ́yìn tá a ti tẹ̀lé tọlọ́run ẹ̀yin ìyá wa ẹ̀já tẹ̀lé táwọn ọkọ wa nítorí túmọ̀ sí ni pé bọ́lọ́run ti ń pàṣẹ fún anú Kùránì pé wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsanan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi ó ti kún obìnrin làwọn yà sí o pé ọlọ́run ní mo pa yín láṣẹ ẹ gbọ́dọ̀ sin ẹlòmíì àfẹ̀mí ọlọ́wọ́ kan ṣoṣo àmọ́ ẹ ṣe dáadáa sáwọn òbí yín níbẹ̀ ni tobìnrin ti wá jáde pétọ́ ó ṣe dáadáa sóbì rẹ tó ikú òun ló bí ọ tó tọ́ tó fi wá délé ọkọ àmọ́ bàbá ti délé ọkọ dáadáa tòbí rẹ kọ̀ntínú dáadáa tọkọ rẹ náà wá kọ̀ntínú inú dáadáa yẹn wá ni pé gbọ́rọ̀ sọkọ lẹ́nu kọ́dà bó ṣe pé bọ́kọ ṣe lágbára mọ́ ló ń ṣe mọ́ kì í ṣe bó ṣe fọkàn sí pé yóò tó má bẹ ẹ̀sìn ara rẹ jẹ́ torí pé òun fi kún ntí ẹ̀fin ntẹ́ ẹ̀fin gbẹ̀mí dúró pé a bóyá ten thousand lọ́kọ rẹ ń fún ẹ lóṣù àbí twenty thousand ní fún ẹ lóṣù o sì mọ̀ pé a kò sí bẹ́ẹ̀ ṣe fi ten àbí fifteen kún kó tó di pósù parí mọ́kọ rẹ lọ́kọ nú ẹ̀sìn lọ́wọ́ ni ìyá wa fi mú ẹ̀rí wá látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ipe gẹ́gẹ́ bí tóun mọ̀ o bọ́lọ̀ ń ṣe ka ìyàwó kún tó nílé ọkọ obìnrin gbọ́dọ̀ fún ọkọ rẹ̀ ní respect respect kún òsì tayọ pé n tí mo fẹ́ ni ni kò ṣe n tí ìfẹ́ ni jìnnà sí ó ti dàṣẹ látọ̀dọ̀ ọlọ́run bọ́ bá ṣe kọ́kọ́ lọ sọ náà wá ní ìwọ̀ tí yóò ṣe fún un ìyàwó rẹ̀ nínú ìwọ náà ni pé ìwọ ló gbọ́ jíjẹ ìwọ ló gbọ́ mímu ìwọ ló gbọ́ aṣọ ìwọ ló gbọ́ ọ̀rọ̀ ilé ìgbé kọ́dà nínú ìwọ tó tún gbọ́ lára obìnrin rẹ̀ ni pé àwọn ọmọ tó bí fún ọ àti lẹ́kọ̀ọ́ wọn àti níwà wọn iṣẹ́ rẹ̀ ẹ ṣeun ìyá wa fún àwọn àlàyé tẹ́ sí fún wa yìí kọ́dà nínú àlàyé òun náà rẹ̀ tó sọ wípé à nípa tí ó ṣe ìsinu àti sàárì o obìnrin náà gbọ́dọ̀ sọ pé kò convenient fún mi nígbà ọlọ́run ti pa á láṣẹ wọ́n lọ mọ táìmù tó máa dé tí sì ní ó fi bọ́ sásìkò bóòtù kọ́lá convenient fún ọ tó wọ́n lọ mọ bó ṣe ṣètò oúnjẹ wọ́n tó mọ̀ pé kò yí sí fún ọ kó o jí lóru kó o dáná à nbí ayé lajú dé lónìí tó o bá dá iná rẹ ní nine o'clock tó fi sínú wọ́ọ́mà bá a bá ti jí lágo mẹ́ta àbágo mẹ́rin ó gbé jáde ní bí ìgbà tó ṣẹ̀ṣẹ̀ ṣe ń sìn náà ló máa rí tó fi sáàfù ọkọ àti ẹbí so títọ́jú oúnjẹ lásìkò àti pípọ́n ọkọ lé ara ṣe obìnrin ni ah ẹ jẹ́ kí n wá lọ síbi ìbéèrè kejì ẹ sì ti sọ̀rọ̀ bá a nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ béèrè náà ni pé irun kíkì yìí ó dàbí ẹni pé àṣẹni ọlọ́run tí a sì máa sọ ní gbogbo ìgbà pé irun kíkì ó ṣe pàtàkì ọkùnrin wa múrùn kíkí ní pàtàkì ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin múrùn kíkí ní pàtàkì ju obìnrin lọ kí lè fẹ́ sọ lórí ilé ìmọ̀ràn lè fẹ́ gba àwọn obìnrin àwọn àánú àwẹ̀ o àti inú àwẹ̀ o bó o nìrun ò ṣe ní ibi pé ah, a bí n bára ìní ìtòkì àbí pẹ̀tọ̀ lò láyè lónìí. alhamdulilayi kíkí túláàsì ni. Hmm. wa kódà òun gan lẹ́rù tí wọ́n kọ́kọ́ tú wò tàbá dáìkì àmà. kódà wọn ni wọ́n tu wò bí ẹ bá ti wọnú sàárè. bàbá ti dẹnu sàárè máa ń rọ̀ búkà báyìí nínú èrè irun láti mọ wá jẹ kókùnrin ó kírun lásìkò kọkùnrin ó kírun lásìkò ẹ̀san wa ò yàtọ̀ gbogbo ìtọ́lọ́run lòun ó ṣe fóbìnrin táwa hmm. ní ìnà mùsùlùmí والمسلمات والمؤمنات والقانتات والصائمات والمستغفرين والمستغفرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله أكبر gbogbo ẹni tó bá ṣe léyìí mùsùlùmí lọkùnrin mùsùlùmí mùsùlùmí lóbìnrin <laughs> olùpáyà Ọlọ́run lọkùnrin olùpáyà Ọlọ́run lóbìnrin olùgbààwẹ̀ lọkùnrin olùgbààwẹ̀ lóbìnrin dábò wà wọn kìí ṣe pé kọ̀ wá mú náà àwọn ọkùnrin débẹ̀ pé ńgbà kan ti jọkùnrin o ẹ̀san ńlá lọ́lọ́run fún ọ yóò wá fún ọ láàjì ẹ̀san kan lẹ́jọ̀gbà mú lájọ̀gbà wàlákínlá ìsọ̀lẹ̀ àjọ àjì hmm. ẹnìkan ò lè bẹ́ nìkan kírun ah. iṣẹ́ tá a lè bẹ́ ṣe ni hmm. do your own do your possible best hmm. kí bá a bá tẹ̀ kí bọ́ọ̀lù ọ̀hún ṣe fẹ́ gangan á kì í kọ́lá ọba mọ̀ pé àti ẹ̀jẹ̀ pè òun àti ẹ̀jẹ̀ respond torí ìrun yìí gangan gangan ó ní agbára débi pé kò sẹ́ni kankan tó bá náà Muhammad gba ìrun wa fúnra ara ọlọ́run ló ní ká ànábì wá físítì òun nígbà tá ànábì fi ọ́fíìsìtì yìí kásá ní kókó ní tá ànábì lọ gbà lọ́dọ̀ ọlọ́run ní ìsirá wọlé mẹ́rájì nìyẹn àwọn màláìkà kì í fún un hmm. wọ́n wá ní ó ní bó ṣe pọ̀ tó tí wọ́n gbé ilé lọ́wọ́ kìí ṣe wákàtí márùn-ún yìí nìgbélé hmm. ànábì dìkù dìkù dìkù dìkù nítorí ọ̀lẹ́ ọkà àwọn òmùmọ́ ti tó hmm. ti mọ̀ náà ni ọwọ́ bá wa sí wákàtí márùn àwọn màláìkà kì òun náà délé ayé ó wá kí fáwọn màláìkà ó kí fún àwọn àlèhùnmọ́ rẹ̀ nígbà náà anábì wa sọ fún wa pé sọlù kàmàrà ètò mọ́yìn sọlù ẹ kírun bí ẹ ṣe rí tí mo kí èèyàn mélòó ló wá rà nábì nínú wa tó mọ̀ bó ṣe kí mm-hmm. à ń kí bá a ṣe rí náà ni àtúnwá mm-hmm. ní kí lásìkò mm-hmm. wọ́n sì ní láfárúkọ̀ báyìí náà ni muslim world cafe ìlànà sọ̀lá kò sí ní tó yàtọ̀ láàrin mùsùlùmí àti gèfèrè ìrun kíkí tàǹkì náà ni ìwọ tó o bá ti wá lò ní kírun o yàtọ̀ fún gèfèrí. ọjọkùnrin ni o ọgbẹni ni o. torí kódà àwọn àfáà wa gẹ́gẹ́ bí Ìlọrin tá a wà yìí téèyàn bá kú nísìn hmm. ìmáàmù wa ni níbo ní ti kírun hmm. ṣe é jẹ́ ìrẹ̀ pé ń kírun ni tọ́ba di kàráǹdí dátọ́ ọba tẹ̀ wá jẹ́ bóyá fámílì ọba àbí fámílì ẹnìkan tí ìmáàmù ọ̀gbọ̀dọ̀ sọ pé òun ò ní kírun sí ni wọn ò ní kírun sí ọlá gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo. torí a kà á nínú ìtàn láyé àwọn tí wọ́n sọ pé àwọn ah, bá bí ọdún àwọn kírun sí fámìlì ọba ìlà wọ́n sì ní ìmọ̀ọ́mù sì dùn bẹ́ẹ̀ tèmi kábà mẹ́rin náà ni hmm. sì ní wọ́n lásọ dakọ̀ wọ́n lásọ lè ọlọ́mọ yọrí ni omi ò jẹ́rìí eléyìí o kò kírun dúró ju mi o hmm. kò kírun rí wọ́n lásọ dakọ̀ wọ́n lásọ lé wàlákìn kazaba wàtawàlì ní tó fi kírun sí lánàá tó sì ṣe kábàámẹ́rin wọn à ní kírun sí ẹni tí èkírun lára bó ti kọ jẹ́ ìyẹn ọ̀la tó gbọ́dọ̀ kírun sí kèfèrí là tó bá fẹ́ kí wọn náà wá kú nílànà tẹ̀sí Islam kò sí pé obìnrin lẹ́nìkan ọkùnrin lẹ́nìkan kírun lásìkò rẹ̀ ni tọ́lá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní èyí tí fi ń lọ́lá jù nínú ìwà ìwà tí fi ń lọ́lá jù òun náà ni kéèyàn kírun lásìkò rẹ̀ kò sí ìwà dáadáa tó tó kò sí ìwà tó tẹ̀sùn mọ́ tó tó tó tó tó láyé ní àfúniwákà sọ pé àkékúléwú àkíkúnirun ẹni ọlọ́run bá kọ ní kọrùn dákun mọ́kọ mi ìlú oníkọrùn. ẹ ṣe púpọ̀ ìyá wa irun bó ṣe ṣe pàtàkì tó iná rẹ fi ṣàlàyé fún wa yìí a sì rí i pé àwọn obìnrin ó pọ̀ jù nínú wọn tó ṣe pé iṣẹ́ tí wọ́n ń ṣe ọjà tí wọ́n ń tà òde tí wọ́n ń lọ ní ìjẹ́ kí wọ́n kójú òṣùwọ̀n níbi ìrún ọlọ́run sì ní wàmọ́ àdàtúlù jìnnà wà ẹ̀ǹdà ìlà ìyàgòdò àtàwọn èèyàn ní àtàlìjànú ní mi ìdá bí òsì kankan wá jọ́sìn fún mi kókó ìjọ́sìn òun náà ni ìrún náà ni àwa sálàyé fún wa àwọn ń bẹ o àwòsí o àti ah, gbọdọ̀ máa kírun náà lásìkò rẹ̀ torí bọ́dọ̀ ń bá fẹ́ ká kàn pọ̀ ni yóò pa ìlà àtàlásàrì pọ̀ fún apẹ́ sáà ti kí papọ̀ yóò pa mọ́gírìbì àti ìṣáì pọ̀ fún apẹ́ sáà ti kí papọ̀ bọ́ọ̀ bá ń kí tó ń kí papọ̀ yẹnu kó kírun náà ni ó ní ládàá àmọ́ kò lè tó tẹni tí ń kí lásìkò ká rẹ́spẹ́kìtì ọlọ́run tó dá wa tó pa wá láṣẹ ká kí lásìkò lọ́yẹ wọ́tá sì wọ́ rọ̀ lọ́rùn àìrọ̀ ọlọ́run gan náà ló fi di lásìkò yẹn wípé ọlọ́run pa mí láṣẹ mo sì lọ́ọ́ má sì ọlọ́run sí wọ tí ká máa dìde kúrò lẹ́nu iṣẹ́ láti lọ kírun láàrin ìṣẹ́jú mẹ́wàá ká padà sẹ́nu iṣẹ́ mi ọ̀bá rọ̀ lọ́rùn àìrọ̀ ọlọ́run náà lọ́run fẹ́ dánwò pé èmi mọ dá ọ èmi ní pa ọ dìde lásìkò ẹ̀kọ́ lọ lè ṣe tó náà kọ ẹ̀yin ìyá wa àtẹ̀yìn ọkùnrin tí ìrìn ọ̀rọ̀ lọ́rùn náà bí ẹni pé yẹn wá filé ayé rẹ̀ sílé ni o ọmọdé àfilé ayé wa sílé tọ́ ìyá wa àmúra táwọn ètò wa sókè àmọ́ kù béèrè kan tí mo fẹ́ bí yín lálẹ́ ìbéèrè náà ni pé ah, bí òun ṣe ṣe pàtàkì tó lè sọ fún wa yìí àwa ara wọn ti ń kírun tó sì pé díẹ̀ ni wọ́n o ìrún rọ̀ wọ́n lọ́rùn púpọ̀ àmọ́ ẹ gbọ́dọ̀ sí ìwà wọn wò àwọn nǹkan tó lóun ò fẹ́ ó wà lára kan ṣe wọn bá àjọkùnrin wọn bá àjọkùnrin iṣẹ́ tó yẹ kí òun ṣe kò ṣe lára wọn kí lè fẹ́ sọ láti gba àwọn obìnrin ẹlẹgbẹ́ yín àtàwọn ọkùnrin náà ní mọ̀ràn ìgbà bá a bá ń kírun àáfíwà ọkùnrin tó fún ọ pé èèyàn pé níṣì. náà gẹ́gẹ́ bí ẹ̀sìn àti ìwà ó ràn ra wọn lọ́wọ́ ni kéèyàn kírun ju àwọ̀ lọ ànábì tọ́ka sí gbáyàwó ni pé atẹ́kọ̀ọ́ àbúrò ànábì ni wọ̀nyẹ sí rí asọ́dì ìsàlátà nígbà tí ànábì ń bá àwọn àṣàbà sọ̀rọ̀ hmm. pé àtẹ́kíwà àwọn ah, hmm. ẹlòmíì kírun lọ́wọ́ pípa yọ lọ́wọ́ ìgbà yàrá ìlọ́wà ìgbà yàrá wà àti iná láàlá yẹ zuru ìlàsúwárìkún wọ àmúwárìkún wọ̀láàkìn yẹ zuru ìlà kùlùbìkún wà àmàlìkún. Hmm. ọlọ́run ò ní wo bóòlù sí rẹwà tó. Mm ọlọ́run ò ní í wo bó o lọ ṣe wà photogenic tó hmm. ìwọ tó yẹ pé powder ní ṣá hmm. ó sì máa yá fọ́tò pé mi mo rí báyìí mo dà kò tó dàbí mi kì í ṣe ìyẹn lọ́lọ́run fẹ́ wò hmm. ọlọ́run wá ní wo bó ṣe ní property tó láyé ọlọ́run ò wo irú mọ́tò wo ló ní tó fi yẹ sí máa wàlákin ṣùgbọ́n ọlọ́run ó fẹ́ wo ìgbáyà rẹ ẹ́. ọlọ́run fẹ́ wo ìwà rẹ hmm. kí ló desire gan kí ni determination rẹ hmm. muhammed àtọ́yí bàbá iná nas hmm. ọlọ́run nídìí ẹ̀ nítorí wọn ní tá a bá kú wọ́n lànà muhammed kan sallallahu alaihi wasallam lọ pẹ̀lú àwọn sọ̀hábà wá kọjá ní sàárè kan wá ń ròyìn tẹ́lẹ́ni ah, tó wà ń bẹ ìwà láàyè rere ni ló sì wọ̀ bá àwọn kan ní tún débì kan wọ́n ta ẹni kúlẹ̀ léyìí ẹ̀kún wọn ní ọlọ́mọdé akúlẹ̀ mẹ́fà ẹlòmíín kúlẹ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bàbá alágbádá ní mọ̀ ọ̀kúnkọ ní àmọ́ ìtùlá àmọ́ ìtàwó ìtumọ̀ rẹ̀ ní àkútúkú àkútúkú rẹ̀ àṣetì ẹ̀ kú wọ́n wá ń sọ̀rọ̀ ẹ̀ ìgbé àkútúkú rẹ̀ kódà iná ní wọ̀lọ́ ànábìsí ni wájà bá ti bẹ́ẹ̀ náà ló ṣe é. ìtumọ̀ wájà bá ti tó náà. bẹ́ẹ̀ ló ti rí bẹ́ẹ̀. Masha Allah. bẹ́ẹ̀ ti ń wíwú ti ń bẹ́ẹ̀. káwọn èèyàn wí òun náà. àwọn sàábà wa ń béèrè àná lọ́wọ́ ànábì pé wọ́jàbàt kí ni túmọ̀ wọ́jàbàt à ń lọ ń bi tà kọ́kọ́ ó sì wọ́jàbàt <laughs> à ń lọ torí níta ànábì ń gbọ́ àwọn ò gbọ́ níta ànábì fi fèsì. ẹni tí àwọn èèyàn ń ròyìn rẹ̀ pé èèyàn rè ni yọ wà lè jẹ́ náà ó ti rí bẹ́ẹ̀. àlìjáná ni tiẹ̀. àlìjáná ni tiẹ̀ ẹni tẹ́yìn àwọn èèyàn sì ń ròyìn pé iná yóò wọ̀ ọ́n ó ti rí bẹ́ẹ̀. ànábì wa ni antum ṣuhada ọ̀la ìfẹ̀lá àdì. Hmm. ẹ̀yin èèyàn lólùjẹ́rìí ọlọ́run lórílẹ̀. níjọ́ tá a bá ti kú tán bá ti pa fáìlì wa kán tó pa fáìlì wa dé okùn bónọ́ọ̀sì. ẹni táwọn èèyàn bá sọ pé ìyá rẹ ni nítorí dọ́tà bá kú gbogbo ìkọ̀kọ̀ wa làásìrì rẹ̀ ó tù. bọ́ọ̀ bá ń kírun níta tó ń ṣe nǹkan kan nísàlẹ̀ àṣírí information yẹn ó kà á yé pé ah, irun wo ní kí ṣe bá jẹ ni ìbò ló pala kọ́dà bó kà wo tó kú mm. àṣírí rí ó tù torí bẹ́ẹ̀ náà ìwà ló ní ẹ̀sìn wọn ní nàlẹ́ kó lè dé ní kólikò gbogbo ẹ̀sìn ló ní ìwà tiẹ̀ wọ́n kólikò islam alahya o ìwà ẹ̀sìn islam ní kéèyàn lójú ti kó ní tìjú hmm. gbogbo ẹni tó bá mọ ojú ń tì mí kéé wúwàkiwà gbogbo ìwà tó ò ní fẹ́ kán ká ọmọ bẹ́ẹ̀ àgbọ́dọ̀ wú ní ṣókí pẹ̀lú ẹ ṣe púpọ̀ ìyá wa ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá wa tí a gbà lálejò ní alẹ́ yìí àwọn náà ni ìyá wa Hajiya Sa'adat Abdulrafi Owonwami tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn onímọ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam àti èdè Lárúbáwá láìsí tàbí ṣùgbọ́n ẹ̀yin náà ti rí i pé ìmọ̀lájò kò tí ì lálẹ́ yìí lórí ètò yìí kọ́nà ọba kọ́ba dáadáa fún yín eléyìí ní ìgbà àkọ́kọ́ tí ẹ kópa lórí ètò yìí àdúpẹ́ púpọ̀ fún yín pé àwọn ìbéèrè tá a ti sí yín gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n gbogbo ẹ̀ mú èsì wá lọ́nà tó yẹ láti lè fi kọ́ alẹ́ kọ́ lọ́nà ló wúlò fún wa ó sì wúlò fún gbogbo àwọn tí wọ́n ń wo ètò yìí náà a fi àsìkò yìí lórí ètò yìí kí bàbá wa ọlọ́lọ́ọ̀bá àlọ́rin ṣéèwù ṣéèwù ṣéèwù aláwọ̀ yá símú kàmínà náà látàkàfù dárakà wàlá táṣà wala hawla wala quwwata illa billahi aliyil azim atọrọ fún yín kẹ́ pẹ́ lórí ààyè yìí ju bẹ́ẹ̀ ṣe fẹ́ pẹ́ lọ kọlọ máa jẹ kálàáfíà gbẹ̀yìn fún yín ìfàyàbalẹ̀ ìfọkànbalẹ̀ ọlọmọdé gbẹ̀yìn fún yín kọ wa ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn aráàlú náà àti gbogbo àwa tá a wà ní stéètì àti nàìjíríà lápapọ̀ gbogbo ń tẹ̀ ń ní dáadáa ọlọ́run bá mú un ṣe fún yín àfi ti bàbá wa ọlọ́lọ́ àbá ọ̀lárin àfi kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wo ètò yìí náà abẹ náà lè sí pé ká dọdún ni ká tún bá àwẹ̀ oní àládà yìí o ọlọ́run fẹ̀mí gbàjá ọlọ́run kò sì gbalẹ̀ sí fún wa kó ajá sọ̀pọ̀ ọdún láyé àkíyájẹ àwa sàádàt ọlọ́run kó sàlékún gbogbo àdúrà fún yín àti fún gbogbo wa lápapọ̀ ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar Allahu akbar Allahu akbar All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.